ni Kọ́lá Ògúnkọ̀yà ìlú wo lẹ ti wá ẹja sáré kárìn wáìnì díẹ̀ ká tó àgbà sí front. Hmm. Kọ́lá Ògúnkọ̀yà ni wọ́n pè ní gbẹ̀du master hmm. ẹ̀nà ọ̀fẹ́lá Níkúlápó Kútì ilé ènìyàn late bàbá ló fún wa ní gbẹ̀du in those days ní eighties ṣẹ́gẹ̀d ẹ̀nà àwa láti ṣẹ́rí bọ́ ṣe máa ṣe ní ìlú wa ń bíbáyìí wọ́n máa ní ibi tí bàbá èèyàn bá ti wá ló ti wá but uh, ó dàbí pé ibi tó bá bíyàn sí gangan lèèyàn ti wá àbí kí lẹ feel. I mm, think that's how bó ṣe yẹ kó ok bàbá mi wá láti Akíò ó wà ní ìlú Ìjẹ̀bú ni wọ́n pè ní Rẹ́mọ mọ sí mi wá láti Ìṣàgámù ṣe rí pé Ìjẹ̀bú ni wọ́n pè ní now èmi wá láti ilẹ̀ Ìgbò ibi tó bí èmi sí nìyẹn wọ́n pè bẹ́ẹ̀ ní Òwèrè because mm-hmm. um, dáàdi mi wà nínú you know, àwọn whole school police yẹn so hmm. yeah so wọ́n máa transfer àwọn káàkiri but ìlú Òwèrè yẹn náà bí yín sí lọ́ọ́ bí èmi sí yẹn hmm. àwọn kan ẹjọ lọ léèwé àwọn kan ẹjẹ senior fún wọn àwọn kan jẹ tíṣà yín ọ̀pọ̀lọpọ̀ wọn náà yín ti tán lẹ́nu àgbà ti dé torí ẹ̀yin gan náà ah, ah, inú funfun wọn wọn lẹ́nu gbọn yín kán lè mọ̀ pé àrídájú ni àkọlá ah, ni lóòótọ́ ní ìwé akọlẹńtì ní à ń pè yín gbà náà lọ́hùn àwọn iléèwé wo lẹ lọ káwọn tó ń wò yín tó jẹ ẹ̀rọ tó lè kọ. iléèwé pọ̀ gan lóríṣiríṣi nígbà táwa wà ní school nígbà yẹn a jẹ́ èèyàn kan tó ní pátá lóríṣiríṣi so. ó hàn lójú yín. <laughs> but um, a dúpẹ́ lọ́wọ́ lọ́wọ́ because èyí tí máa rántí nìjẹ́ school yìí wà ní Mushin níbi ọlọ́sàn yẹn um, ojúwòye primary school that's mm. right ibẹ̀ yẹn la lọ so after ta kúrò lójúwòye ẹ ti wọ́n pé bẹ́ẹ̀ ó jẹ́ tàbí <laughs> so láti bẹ́ẹ̀ a lọ sí Ọkọ́ta wọ́n gbé wa lọ sí Ọkọ́ta high school ibi baba show school and gbogbo ẹ̀ṣẹ̀ àmọ̀nà you know so láti bẹ̀yẹn ìgbà tí pọ́sù mi rí pé ah bọ́ọ̀yì kan jó disco ṣá àwọn kan the same class tí mo wà class one yẹn náà ni mo wà tí yẹ bá ti lọ wá tún the same class yẹn mo kàn repeat ah kí ló dé máa yóò move forward àbí <laughs> you know but a ní group a máa ń jó disco ńgbà yẹn tí gbogbo ẹ̀ máa ń ó máa ń kọrin máa ń rò ẹ ṣáà mọ̀ so ó tó stage kan popsi mi kàn tiẹ̀ wo result pé ah, máa yóò kúrò níbi tí òkè wọ́n ṣe gbé mi kúrò ń bẹ̀ yẹn but I guess mistake tán ṣe ń time yẹn wọ́n wá gbé mi from that place wọ́n gbé mi lọ sí Èkó boys high school and that's a different ball game tó jẹ́ pé ń bẹ̀ yẹn wọ́n fèsì ìwé wọn dẹ̀ you know so bí tíṣà kan ṣe ń wọlé tíṣà mi ń jáde bọ́ ibi tí mo ti ń bọ̀ a lè má rí tíṣà for the whole day so ó wà bọ́ ni mo ń wé pé àti ah, ẹ̀ jáde lọ ṣe anything you know so ìgbà tí yẹn máa fi lọ bí principal yẹn ṣe pé popsi mi nìyẹn pé ah, àwọn sọ́ọ̀rì gan wá mú bọ́ọ̀lì kúrò nínú <laughs> àwọn ò lè tèkẹ́ so popsi ṣàtúnwò wò pé kí làwọn lè ṣe bọ́n ṣe gbé mi lọ sí ìpọ́nrí estate high school nìyẹn mm. náà ibẹ̀ yẹn àwọn obìnrin ló pọ̀ mbẹ̀ ṣe mọ̀ nípa àwọn boys a máa ń tijú obìnrin so wọ́n pọ̀ gbà ah, mo wá wò pé èrò ayé wò lélẹ̀ so ibẹ̀ mo sì bẹ̀rẹ̀ sí ní get yẹn straight hmm, gẹ́gẹ́ mi náà ṣe bíi fine boy so mo wá ń ka gbogbo bọ́n ṣe ń ka yẹn mo kò sí disco kò sí nǹkan kan so mo wá bẹ̀rẹ̀ sí ní move forward láti ẹ̀ wá class two class three ẹ̀ gbogbo ẹ̀ so bá dẹ̀ ṣe parí secondary school adúpẹ́ lọ́wọ́ náà akọ́njà boxing because ẹ̀ mo ṣì wà ń bọ́dì gbogbo kìíní yẹn. òkè ká ní pé mo tàn yín láyà ń sìn eyín mi máa lọ sí. <laughs> irọ́ ẹ wọ́n pé professional kì í jà ta oh, so adúpẹ́ lọ́wọ́ <laughs> náà so i now yeah man <laughs> so gbogbo kíní yẹn ṣáá na o ẹ o story tó gùn. tó gùn yẹ bọ adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. níbi tọ́lọ̀ ń bá dé àṣé ibi tẹ ti bẹ̀rẹ̀ àṣé ibi ẹ bá dé adúpẹ́ o Jésù ibi tẹ ẹ mú wa lọ. <laughs> mo ti rí i pé ẹ ààrẹ orílẹ̀-èdè yìí lọ́la hmm. ẹ má yẹ ti fún mi tight ẹ má yẹ ti fún mi tight ẹ má wọ̀rí mo ń ṣọjọ́ bí lọ́wọ́ mo ń ṣọjọ́. gbogbo ayé olólùfẹ́ ètò bàbá ẹ̀ tún mo sọ fún yín pé lórí ètò tọ̀sẹ̀ yìí ó máa hmm. dùn